بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفا تطمعن أن يحمدكم وقد كان الفريق وقد كان الفريق منهم يسمعون كلام الله ثم يحاربونه من بعد ما حفظه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضكم إلى بعض قالوا أتهاتكم لكم بما فتح الله عليكم بما فتح الله عليكم إذ هاجوكم بعن عند ربكم أفلا تعقلون أولا يعلم أن الله يعلم ما يسرون وما يعلنون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم alhamdulillah suma salatu wa salamu ala rasulillah adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tí ó gbàdúrà wa àwẹ̀ rọmọbọ́ọ̀nà ó pín sí méjì lẹ́yìn òní ni rọmọbọ́ọ̀nà 1438 ó di mẹ́ẹ̀ẹ́dógún wàyíǹkà òdò ní mọ́tàlọ́ọ̀rì láàtọ̀ ṣọ́wá tá a bá sọ pé ká máa ka oore ọlọ́run oore tí ò ṣeé kà tán ni òjò ló rọ̀ yìí pẹ̀lú gbójò ń rọ̀ adúgbẹ́fọ́ ọlọ́run ìyẹn ò ní á mọ́ ṣe fẹ̀síìrì tiwa lọ à ń ṣe é lọ ìkẹ́ ọlọ́run ọba ló ń rọ̀ àwọn ìlú kan tọrọ òjò tọ́lọ̀ ò fún wọn tó bá tọrọ jù tó fẹ́ ba nǹkan jẹ́ ọlọ́run náà látàn lọ sábà tó bá ń rọ̀ níwọ̀n tó wọ̀n títí nǹkan dá ọlọ́run náà láàrín àdúpẹ́ fún alhamdulillahi rabbil alamin Allahumma sayyiban nafi'a abẹ́lọ́n òdì èyí tí ń rọ̀ yìí bá ní tẹ́lẹ̀ tí yóò wúlò fún wa òdì aláàbò òun ni kò ṣe ní ìtẹ̀síwájú ibi tí a dé nínú tafsir ọlọ́run ọba ó tún ń lọ fún wa nípa àwọn yẹ̀wúdí àwọn yẹ̀wúdí aláyàkókò nàkí èyí tí a ń bá ọ̀rọ̀ wọn bọ̀ láti tẹ̀síìrì bí ọdún méjì sẹ́yìn ọlọ́run bá máa máa ń gbé ọ̀rọ̀ wọn wá fún wa nínú Suratul Baqara lẹ́yìn gbogbo ń tá a ti sọlọ lánàá àtijẹta ọlọ́run ọba wa ń sọ fáwa tá a jọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àwa tá a gbọ́ ọlọ́run gbọ́ lódodo ọlọ́run ọba ń sọ fún wa. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون ọlọ́lọ́wọ́ tá a jẹ́ mùmíní olùgbàgbọ́ òdodo afatatuma na ayu ayúmínú làkún ẹ̀yin olùgbàgbọ́ òdodo sẹ́ǹrò wípé sọ́kàn ẹ̀yin balẹ̀ sáwọn Yẹhudi ẹ rò pé wọ́n gbọ́ lọ́n gbọ́ lódodo ẹ rò pé wọ́n gbà síláàmù gbọ́ ẹ pé wọ́n gbà nábì wa Muhammadu gbọ́ lánàbí ìkàyìn sallallahu alaihi wa alihi wasallam ṣé ẹ rò pé wọ́n wà á tẹ̀ lánàbí ṣé ẹ rò pé àwọn àlìfíríkọ̀tù dọ́là yìí nínú Yẹhudi tí wọ́n ti sọnù nínú àwọn yahudi tí wọ́n bá àwọn bàbá bàbá wọn lórí àánú táwọn náà tó wá ń tẹ̀ lánú wọn ṣe é pé wọ́n gbọ́ lọ́n gbọ́ lódodo ṣe é pé wọ́n gba Kùránì gbọ́ lódodo ṣe é pé wọ́n gba Nábì sallallahu alaihi wasallam gbọ́ lódodo torí pọ́kàn wọn ti lé ọkàn wọn ṣe kí ó ti lé tọ́lọ́ sọ fún alánà pé kódà ó le ju òkúta lọ àtẹ́tẹ́ ẹbá rẹ̀ nìkan gbogbo wa àti ayé náà ṣe fún kọ̀ bá gbọ́ ọmọ ìyá yẹ̀wúdí ni ọmọ ìyá àwọn júù ní ọkàn wọn le púpọ̀ àfàtà tó máa rú náà ìlú mi ló làkún wà kọjí káánà fàdé ohun mi ní ohun yẹsù rú náà kàlà máa lọ. ọlọ́run ṣe wá fọkàn balẹ̀ ẹrù páwọn èèyàn yìí ẹrù wípé wọn ò tiẹ̀ wá gbòdòdó ń tẹ́ ẹ̀ mú dání gbọ́ láíláí wọn à lè ṣe bẹ́ẹ̀. àbí bẹ́ẹ̀ fi ẹ̀kọ́ àfi ẹ mọ́jà kan múná min anyu min awu láìlì yahud làwọn ẹ mọ́ rò pé àwọn yahudi yìí náà ẹ mọ́ rò pé wọ́n á lè padà gba nǹkan kan gbọ́ àwọn àfáà míì náà àwọn àfọ onítẹ̀fsir wọn láàtún lè fà bẹ́ẹ̀ àti fa lọ́nà mélòó bá wọn ọ̀nà méjì ìtumọ̀ alákọ̀ọ́kan ni wípé àsẹ́yìn mọ̀mìnì ẹ lè máa rán kan ẹ má jà kán múná pé bọ́yá pẹ̀lú bọ́n ṣe àyà tọ́ọ̀gì tí wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n tún ṣe kìfìrí wọ́n tún lẹ́nu ọlọ́run ọba ń rùn wọ́n tún ya agbára sí ọlọ́run tó ẹ má jà kán múná o pé wọ́n hàn lè gba tọ́lọ́run torí pọ́lọ́run ẹni tó bá wù òun ló máa ń fi mọ̀nà ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá tún ni pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما أقلوه وهم يعلمون ẹ má rò rárá bẹ́ẹ̀ rò báwọn èèyàn yìí ẹ rò pé wọ́n wàá máa gbàtọ́ lọ́hùn ẹrù kí wọ́n nígbàgbọ́ òdodo sí kúránì ẹrù kí wọ́n gba súnà gbọ́ ẹrù kí wọ́n gba jíǹde gbọ́ ẹrù kí wọ́n wàá gba ìsìláàmù despite gbogbo ohun tí wọ́n ti gbọ́ despite gbogbo ohun tí wọ́n ti kà wàkọ̀dì ká náfàrí kọ̀mínì omi yasma'una kalama Allah lọ. ní kẹ̀sì máa wo nǹkan kẹ́ ẹ máa wo nǹkan o. àwọn kan nínú wọn àwọn ikọ̀ kan àwọn èèyàn kan nínú àwọn yahudi yìí wọ́n dẹ̀ ti gbọ́tọ̀ ọlọ́run ọba wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ó ní ọ̀rọ̀ ọlọ́run tọ́já sí pé wà sí tàwùrọ́ọ̀tì èyí tó wà nínú tírà tá Musa. Àfààní rán Mùsá lọ gbọ́ dáadáa àwọn èèyàn bá à ń sọ yìí wọ́n ti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wà nínú tàwórẹ́tà ànábì Mùsá kà fún wọn ìtọ́lọ̀ wọn bá fẹ́rẹ̀ ní tí ò fẹ́rẹ̀ èèwọ̀ lélẹ́yìí eléyìí èso èèwọ̀ ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ọba nìkan lọ́ba tá a máa ń sìn. وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون àfáà lọ́rọ̀ tí wọ́n gbọ́ yìí kìí ṣe pé wọ́n gbọ́yé they really understood the words of Allah wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba yẹn yé wọ́n máa ń tọ́ wà nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń tọ́ lọ́run fẹ́ wọ́n dẹ̀ máa nǹkan tọ́ lọ́run ọba wọ́n mọ̀ pé léyìí lọ́lọ́run fẹ́ èyí làrámù ìtò wá jẹ́ àrámù yẹn òun ni wọ́n ń ṣe ìtọ́ jẹ́ àlálì wọ́n ń ṣe àṣẹ lẹ́yìn ìgbà tí wọ́n wá gbọ́tọ̀ ọlọ́run ọba fa ìmúhù àáfàá ni wọ́n gbọ́yé dáadáa wà á kọ̀lù hù wọ́n dẹ̀ wọ́n ronú sí wọ́n ṣe làákàyè sí wà máa ha dá yòkọ̀ọ̀lì fúnà hù alábàṣírọ̀ wọ́n wá máa máa ń yapa ọ̀rọ̀ ọlọ́run tó ti pé wọ́n ní mọ̀ sí tọ́lọ́run bá ń sọ ìyẹn ló fà tó jẹ́ pé nú àwọn tí àwọn ọ̀pọ̀ jù lọ́rùn òun làwọn tó bá jó ní mímọ̀ tí wọ́n wá ń takò tọ́lọ́ àwọn onímímọ̀ tí wọ́n mọ̀ pé tọ́lọ́run fẹ́rẹ̀ tí wọ́n à ń ṣe ìyàwọn apọ̀ ìfún wọn ó máa rùn nínú òun náà pé yé àfà wàlẹ́ ah! irú olórí burúkú olè ah! olórí burúkú kò ní ah! olórí burúkú onírúurú wèrè báyìí náà padà irú olórí wèrè wò rè bí ìgbà tó lórí ibú tó ń polórí ibú lórí ibú ẹni tó wà nínú yẹn yóò tó wá máa rí sí àfà á ah, yóò ní pé bẹ́ẹ̀ ni bó ṣe wà nínú wọn lábala wípé sẹ́ẹ̀rí gbogbo ń tẹ̀ ń gbogbo ń tẹ́ là ń ṣe yìí à ń gbogbo ń tá ní ẹ máa ṣe àwa gbogbo ń a wá ń kọ̀ fún yín pé ṣe wà á òun gangan lèmi ń ṣe ọlọ́nà sì rọ tiwa bẹ́ẹ̀ ìyẹn ló fà jẹ́ pé àwọn àáfàá páàdì àwọn àáfàá náà christianity àti náà jew àwọn nìyá wọn pọ̀ jù lọ́dọ̀ gbogbo àwọn tó bá jẹ́ àáfàá mùsùlùmí náà wọ́n ka kùránì wọ́n ka díìsì fàìmọ́ ù wàá ù wọ́n máa ń tọ́lọ̀ ń sọ wọ́n gbọ́ yé wọ́n máa ń tọ́ pamọ́ ń bẹ̀ wọ́n máa ń tọ́ràn níbẹ̀ wọ́n wá ń yapa àṣẹ ọlọ́run ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون ẹ̀yin bàbá ti wá gbọ́rọ̀ ọlọ́run ọba yé wọ́n bá ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba po ibi tọ́lọ́run bá ti ní ọ̀kan ṣoṣo ni mí ń wò ní mẹ́ta lọ́lọ́ pọ́lọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ibi ọlọ́run bá ti sọ fún wọn pé gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni wọ́n bá yí ibi ọba ti ní dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá bí a ṣe ń dárí jìn àwọn tọ́ṣẹ̀ wá torí pé wọ́n ti wá ń parọ́ pé àwọn ò lẹ́ṣẹ̀ mọ́ jésù ti kú fẹ́ṣẹ̀ àwọn wọ́n wàá sọ di pé dárí ìgbèsè wa jìn wá báwa náà ṣe ń dárí jìn àwọn tó jẹ wá sọ́ba làákà imú kí lọ́kọ̀ ọlọ́run pa dárí ìgbèsè jìn wá ọba àmọ́jẹrẹ ọba sọ́mọ́ dárí ìgbèsè jìn yẹn ṣèbí èèyàn máa san gbèsè ni súnmọ́ yóò hárè fóònà omi ń bá máa wà omi. àfààní yàtọ̀ àwàlúnàwú wíìlì yìí wọ́n wá ń yí ọ̀rọ̀ ọlọ́run lọ síbi lọ síbi èsè gbogbo àwọn onímọ̀ àti mùsùlùmí náà tí wọ́n bá ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba ní afa tó ń rí àǹkárá nínú kùránì ó ní iná àkàràmà kọ́mú ìdá láàyè àti káàkún ẹ̀ ráwọn tó dáa lọ́dọ̀ ọlọ́run nínú yín òun làwọn aláǹkárá jọ nítorí ọlọ́run kí lọ́kọ́ ọlọ́run ọba nípa àǹkárá ó ní iná ìdá láàyè àti ẹ̀ ráwọn aláǹkárá àwọn ni wọ́n páyọ ọlọ́run ju àwọn náà lórí lọ́dọ̀ ní ó ní ọlọ́run ọ̀bàdàn nínú kùránì náà kẹfẹ́ náà gbé ọlọ́run bá sọ̀rọ̀ àdàwàdà báwọn máàkì fi iná fi ìyàbàdà wọn máa wàánú ẹ̀ lọ gbére everlasting eternally kí lọ́ọ̀kan ìbàdàn ń bẹ̀ yẹn jama ẹni lọ́lọ́run bá sọ pé iná àlẹ́ iná ìyá túmọ̀ iná àlẹ́ iná ìfẹ́ báwọn ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون gbogbo àwa tá a bá jọmọ lé e kéwú ẹjẹ́ ìtọ́lọ́hun ọ̀sọ́ tánà bí ó sọ ẹ mọ̀jẹ̀ á tú ọ̀rọ̀ ọlọ́run ní èyí tí bá yé wa ká sọ pa ànímọ̀ nípa rẹ̀ èyí tá a bá rí àti ìmọ̀ ọba sọ nǹkan ìmánì ti Idebe ìdébẹ̀ àwa ń ṣe ń tọ́ta kó ń tọ́lọ́run ọba sọ ẹ má yí ọ̀rọ̀ ọlọ́run má yí ọ̀rọ̀ ọlọ́run gangan ò tí ṣe bẹ́ẹ̀ àáfà àtìyàwó rẹ̀ ọmọ ló wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ni ọba sọ pé ká máa lo àáfà sì tó ثم يحرفونه من بعد ما قلوه وهم يعلمون àfáàní àṣẹ ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n ń yí yìí mímbáàdì máa fa ìmú wa bàbá sọ́lì òfin nínú náà sọ̀rọ̀ náà tẹ̀sílì wọ́n yẹ gbà mí èèyàn lè mọ̀ gbọ́ nǹkan yé ó lè mọ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ó lè fún un ní problem ṣùgbọ́n kì í ṣe pé fún bàbá ní kò fún wọn problem

àwọn òní gba ti ń sọ torí pọ́lọ́ ọjọ́ bóyá pé ànábì ti ń bọ̀ yìí ibi tí ó ti jáde erékùsù ilẹ̀ lárúbáwá ni ni ló sún àwọn àyẹ̀wò dídé erékùsù ilẹ̀ lárúbáwá pé tànàbí ìyẹn bá jáde àwọn làwọn ọkọ̀ gbàgbọ́ ńgbà wọn wá rí gbé lárúbáwá ní káfàrúbì wọ́n bá sa ìmoore wọ́n bá sa ìgbàgbọ́ sí jama sóyà àbí òye sóyà àbí òye àwọn kan náà àwọn àfa àwọn sọ báyẹn àwọn míì níṣẹ́ rí àwọn tọ́lọ̀ wọn ń sọ yìí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba èyí tí Musa tó ń ṣàlàyé fún wọn òun náà sì ni àwọn láwọn tí wọ́n lọ́n sọ yìí òun làwọn sàbẹ̀rù náà rọ́jú lá àwọn èèyàn sẹ́wọ̀ntì kan tánàbí Musa kójọ nínú àwọn Yahudi fasmahumullahu ta'ala kalama li Musa ọlọ́run wá jẹ́ kán gbọ́rọ̀ tí Musa ń sọ wàlákìnnà òun kọlu ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu wọn pé lánàá mìíràn lákàá hàtánà rọ́lọ́ àjà àrọ̀tán wọ́n ní remusa Musa á dùn ọlá ìkì ìfàbú a ní gbọ́ lọ́n tá a bá lè rọ́lọ́ ní a dẹ̀ ti mọ̀ pé ojú mọ̀mọ́ gàárì ti ń bẹ lórí ìwà ìkò lè rọ́lọ́ ṣùgbọ́n àwa tá a bá sin lọ tá a gbọ́ a gbà kan nínú àwọn tí ó rí ọ. àwọn èèyàn kan ń bẹ níjọ́ yẹn mahjubun they will be blocked wọn à ní jẹ́ kán rọ́lọ́run ọba wọn ó sì gàgá sí wọn ọlọ́run àbíọ́ gbogbo ń tà fi ní rí ọlọ́run mọ̀jà ṣe é. ثم يحرفونه من بعد ما قلوه وهم يعلمون. afẹ́ aláwọ̀ ọkùnrin sẹ́mùtì yìí tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run tí ń bẹ́nu tàórẹ́ta látẹnu mọ́sá wọn àbá gbàgbọ́ wọ́n bá yí ní ìkú yìí wọ́n láwọn ò tiẹ̀ ní gbọ́lọ́run gbọ́ kankan àfi táwọn bá lè rọ́lọ́ wọ́n bá yí nǹkan tí wọ́n gbọ́ mọ́ sẹ́mi àrùhù ní kàlámì láì subhanahu wa ta'ala lè mọ́sá àwọn tí wọ́n gbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run tó fi rán mọ́sá wọ́n bá yí àáfàá ni wọ́n yí àáfàá ní àwọn nǹkan yìí òun làwọn tó rìnlẹ̀ jù tàbí ká sọ wípé kàlámà lọ́ọ̀yì ọ̀rọ̀ ọlọ́run tó wà ń bẹ̀ yẹn báwọn kan sọ pé ni àbí àwọn kan ní kùránì gan ni wọ́n ní wọ́n gbọ́ kùránì torí ẹ̀ ń tọ́gbọ́ lárúbáwá wà nínú wọn wọ́n ti ń gbérùkù sùlẹ̀ lárúbáwá nínú àwọn jù nígbà tọ́lọ́ ń gbé ànábì wa sallallahu alaihi wasallam dìde wọ́n wọn ètò yẹ ká lókè á ah, kùránì yìí musaddiqan lima bayna yadi á wàláyé tó wà ní kùránì lọ́wọ́ àwọn ilé àtàwọn ètò ọ̀ka oṣù lọ́lọ́ jésù èso ọlọ́run ẹ̀ sọmọ ọlọ́run ẹrú ọlọ́run ni anábì musa mose ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run kìí sọ ọlọ́run á ah, ìyá musa lóòótọ́ lójú inú bọ́ọ̀sì wọ́n wà ní kùránì wọ́n wà ní ilé lóòótọ́ ni fíríàwó náà farao ló pa àwọn ọmọ ìsírẹ́lì kán wá ronú sí wílẹ̀ bí i à kùránì ló sì dé kàn yìí tó fi lè múwèé tó dékẹ̀ tó sanpa tó sáré definitely ẹni tọkọ̀wé e ṣe historian ọlọ́run tó máa ń tọ́sẹ̀rẹ̀ ló ṣe kíni o ló sọ kalẹ̀ wọ́n bá ń yí ọ̀rọ̀ ọlọ́run wọ́n yí pànàbí ìsànàbí ìkà sallallahu alaihi wasallam tó kúrò ní ìsọ̀rọ̀ ọlọ́run èyí tó tún wá wà ní ìtọ́lọ́run fún àwọn ànábì wọn wọ́n tọ́ ọ̀bọ̀ wọ́n bá dàrú lọ́lọ́run ọba wa ń sọ pé ثم يحرفونه من بعد ما عقلوه wà ó ń yà á lá. àáfàá láwọn èèyàn yìí tí wọ́n yí ọ̀rọ̀ lọ yálà èyí tó wà nínú taureta ni tó ń sọ náà ni pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ àbẹ́yí tó wà nínú kùránì èyí ta a oníṣẹ́ ńlá anábìwà Muhammad sallallahu wọ́n wá lẹ́yìn ìgbà tó jẹ́ pé akọlu ù pàwàrú ù wọ́n wọ́n rẹ̀ tí wọ́n jẹ́bi jìdò wọ́n mọ tinú tẹ́dọ̀ tìfún tẹ́dọ̀ rẹ̀ wọ́n mọ gidi àáfàá ni wọ́n wá ń yí ìjẹ̀jà lónà halálà fi àhàrọ́mọ́n wàlàhàrọ́mọ́ fi àhàlálà àwọn tọ́lọ̀ wọn bá pè ní àlálì àwọn léèwọ̀ ni káfẹ́ kọjá àyàwó kan ọ̀nbẹ nínú tí àwọn pé àlálì ni wọ́n ní ìyàwó kan ni ẹ̀ máa fẹ́ àwọn jàmáà wọn bíi bọ́láàgì yóò wà fẹ́yàwó kan lẹ́gàmáyìí yóò wá fẹ́ àlè sí fàtọ́pọ̀ ọ̀nbẹ́nu ìwé wọn ẹran ẹlẹ́dẹ̀ kánmọ́ jẹ́ wọ́n sẹ̀ran ẹlẹ́dẹ̀ dàlálì wọ́n tako tọ́wà náà ìwé wọn ìdámẹ́wàá ó ṣépè báwọn ti ń gbà dámẹ́wàá wọn ò torí ẹ̀ mọ́ máa gba ìdámẹ́wàá sẹ́yìn ó jẹ́ kí kò kọ ọbẹ̀ yóò jẹ́ kó ṣe kíni yóò jẹ́ kó pọ́n wàlàhákọ̀ fi yá bátìlá wàlìbátìlá fi yá hákọ́ àwọn tó jẹ́ nǹkan àbàjẹ́ ń bẹ̀ wọ́n wá ń fi sí náà rinlẹ̀ wọ́n ń fi orin tó bá lè jó ti jọ lọ́rùn ní gbèsè tó o bá gbogbo ń tọ́ wà nínú bíbélì wọn pé má pàtẹ́wọ́ torí pé ìwọ ti pàtẹ́wọ́ o ti fẹsẹ̀ jẹlẹ̀ ìwọ ó ṣègbé ó tún ṣépè kó ó ṣòfò ìwọ tó bá ń pàtẹ́wọ́ wọ́n bá ṣàtẹ́wọ́ di àlálì ìbò lẹ́ẹ̀dẹ́ nù lè jọsìn wọn tẹ́ ti ní pàtẹ́wọ́ ìwé ìjọsìn wọn ní kóbìnrin ọmọ màá sí rí ilẹ̀ ká máa lò jáàbù ẹni tí ọba ti lè borí kọ́lọ́ fárí ẹ̀ kó dòrò kọ́ wá daláwó kù kó di wèrè gbogbo ń tó wà nínú òwe wọn tó jẹ́ òdodo àwọn ò pè nírọ́ gbogbo ń tó jẹ́ rọ́ wọn ò pè ní kíni òdodo súnmọ́ yóò hárẹ̀ fòhùnà omi ń bá dè máa akọ̀lò wà ó mú yà á ní ẹ má gbowó èlé owó èlé bíbélì takò kùránì takò àwọn iléeṣẹ́ ìjọba àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn lájọlájọ àwọn wo ló ń promote interest àwọn èèyàn yìí náà ni. súnmọ́ yóò hárè fòun omi ń bá dè máa akọlù wà òun yàrá mú. àní ká múra bí èèyàn gidi ká mọ̀ wọ́ pátá lásán ta ni wọ́ pátá lásán lọ sọ́ọ̀sì síbi e, èsà àní ẹ mọ̀ mú tí tani máa sọ pé ẹjẹ́ àbí sí máṣínà àbùsàdú àbí èbá sá wọn tani máa sọ pé ẹ mọ̀ fọwọ́ kobìnrin tani máa wóbìnrin látàbí èbá sí pásítọ̀ nínú ọjọ́ wọn gbogbo orú àwọn ìlànà èṣù èyí tí kùránì pè ní rọ àwọn pé lódodo súnmọ́ yọ̀hárè fòhùnà omi ń bá dè máa kọlù wà ó mú yàrá mú. àáfàá nìyẹn lọ́lọ́run ọba ti sọ pé àtàmúrúnà náà sàdìlbẹ̀rẹ̀ wàtàǹsáwọ̀nà àǹfọ̀sàkọ́m wà àǹtún tẹ̀tìlò nàlùkìtàbà àfàlàtàkì fẹ́ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ni ẹ̀yin ó wàá gbàgbé ẹ̀mí ara yín wà àǹtún tẹ̀tìlò nàlùkìtàbà ẹ̀sìn ẹ̀ ń kọ́rọ̀ ọlọ́ ṣùgbọ́n ṣe wá ṣe làákà ṣe ẹ̀ ronú níbí. sọ̀rọ̀ ara wọn tá a wá sọ̀rọ̀ wọn yìí tó jẹ́ pé wọ́n ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ń pe àlálì láramù wọ́n ń paramù lálálì wọ́n ń pòdodo nírọ́ wọ́n ń perọ́ lódodo. wà ìdálákúnlẹ́bí náà àmànù kọlu àmànà. وإذا خلا بعضهم إلى بعض قالوا قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون àfáàní tó bá wá pàdé àwa mùmíní àwa ẹni ọlọ́run àwa awa à ń tẹ̀lé àti sunna ti pàdé wa bọ́yá àpàdé nílé ìwé àpàdé nínú mọ́tò àpàdé ní mítìnì láńlọ́ọ̀dù àpàdé láwọn bòmíì tọ́mọ̀ ń dà wá pọ̀ kọlu àmàna àpọ́lá náà gbọ́ lọ́ngbọ́ ọ̀kan sí ọlọ́run ìṣesí àwọn ọmọ náà fi kí nìyẹn lọ́fà tó jẹ́ pé àwọn Yẹ̀húdí tán bá fẹ́ wọlé sí wa lára àwọn ọmọ náà fi kí àárín wa àwọn náà máa ń lò torí tù wọ́n dé fọ̀ mínáàjù wọn methodology wọn ìlànà wọn sílábọ́ọ̀sì wọn kọ̀ríkúlọ́ọ̀mù wọn di fẹ́ẹ̀mù mọ̀náfíkì irú tá máa ṣe làwọn yẹ̀húdí náà ń ṣe tán bá wá ràwọ̀ ẹni ọlọ́nkọ́ọ̀lù àmàna wọ́n lọ àgbà nábì yín gbọ́ àgbà síláàmù gbọ́ àgbà kùránì gbọ́ wà ìdá kọ́lá àbàọ̀dún ìlà àbàọ̀dún kọ́ọ̀lù. قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون bọ́bá ti wá dá láàrin wọn àwọn jù yẹn wọ́n wà láàrin ara wọn nìké rẹ̀pẹ̀rẹ̀ gẹ́lé bí a fi àwọn àgùntàn Ísírẹ́lì àwọn Boko Haram àwọn olódo àwọn tẹ́lẹ̀ àwọn máa ń borí àwọn àfọ onírùngbọ̀n yẹn àwọn tí ṣòkòtò wọn ètò lẹ̀ àwọn tí wọn èbò mi lọ́wọ́ àwọn tó máa ń fi wo nǹkan láramu káyàwó báǹkì àrámú ogun tó bá ti ní tírẹ́sì rìbá àrámú kájẹ ẹlẹ́dẹ̀ lọ́dọ̀ wọn àrámú àwọn tó máa fẹ́ yàwó pọ̀ wọn wá wò wèrè wọn èyí tọ́lọ̀ wọn wá sí lálàálì àwọn sí láramu àwọn tó máa fẹ́ yàwó jẹyọ kalọ yẹn àwa wọn sọ pé àwọn táwọn máa ń fẹ́yàwó kan lẹ́gálẹ̀ táwọn máa ń ní àlè olórí ibú tó ju mẹ́ta lọ síta irú ètò sí bọ́lá àgẹ̀ ara wọn tó jẹ́ kristẹni tó níyàwó kan síta tó láìmọ̀ ìyá àlè tó níyàwó kan nù ilé ó láìmọ̀ ìyá àlè ń ta ní tá fẹ́ kọ́ sáwà nìyẹn tó bá ti wá wà láàrin ara wọn kọ́ ló àtọ́ òun بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون wọ́n máa wá sọ fúnra wọn pé eh, ẹ ẹ mọ́ sọ fáwọn mùsùlùmí o gbogbo ń tọ́lọ̀ ń fi hàn yín nínú tàwórẹ́ta gbogbo ń tọ́lọ̀ ń sípayẹ́ ẹ̀fọ́ yín tẹ́ ẹ kànú ẹ mọ́ sọ fáwọn mùsùlùmí o tẹ́ ẹ bá sọ wọ́n máa fi bá wa jiyàn o wọ́n wá sọ wọn ọ̀sán ọlọ́run ti tú wọn láṣìírí gbogbo tí wọn ọ̀fẹ́ máa sọ la wá ń rí lónìí àti wọn kìrò nínú bíbélì àti wọn lóbìnrin ọ̀gbọ́dọ̀ máa sí rílẹ̀ àti bíbélì ti kóbìnrin ọmọ jẹ́ pé ní ọmọ jẹ́ di akínẹ́sì tí ọmọ adarí sọ́ọ̀tì bíbélì kan káwéláwà ní aṣọ ẹ̀yẹ bíbélì pè asóbìnrin tí ọba lè borí bíbélì ní ọlọ fari kọdà aláwọ kó di wèrè kọdà láǹgànà gbogbo nǹkan wá rí nípa ànábì àti bíbélì sọ nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pànábì yẹn ń bọ̀ tí ò ní máa kọ tí ò ní máa kà ànábì yìí lè wú gbogbo nǹkan wá fi pamọ́ òun wá la wá ń rí àṣírí ẹ̀ wá ń tú gbogbo àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ń pa láyé ejò òní tí wọ́n fi sàwọn èèyàn di kèfèrí wọ́n lè education àwa ní private school mùsùlùmí inú wa ń bí wọn sùkúù private school kan mo ti lọ ṣe wá àṣìdarí lẹ́nu lọ́nà ológun ẹ̀rú ibẹ̀ ni mo gbà débi àwọn náà ń ṣe anú àrọ̀mọ̀tọ́ ń lẹ́tọ̀ wọn tọ́jẹ́ pé sùkúù tó àwọn wọn kàkùrá ní dáadáa àwọn òbí wọn náà dẹ̀ wọ́n wá gbọ́rọ̀ ọlọ gbogbo eléyìí ń fọ́ wọn lérí wọn ò fẹ́ káwọn mùsùlùmí kọ́ dáa fa ní tọ́fẹ́ ni kí gbogbo ọmọ wọn máa wá sọ́dọ̀ àwọn orí wọn tó lọ jókòó ka public school pé ìwọ̀nba àwọn ọmọ ẹni tí máa tún wá public school lónìí àmọ́ àwọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ private school wọn tọ́jà ti christian ta ló pọ̀ jù àwọn ọmọ àwọn èèyàn wa tí wọ́n àgbẹ̀sìn yé lódodo wọ́n wá ń sọ fúnra wọn tán bá ti wà láàrin ara wọn àtò àdèso nàhóm bèmà fàtà Allahu alaykum lè yọ̀ ha jókòó dè inda rabbikum àfàlàtà. wọ́n mọ̀ wá sọ láàrin ara wọn pé tó o. ẹ má jọ ẹ má lọ sọ fáwọn mùsùlùmí o ẹ má máa bá wọn lọ́kìtì pé ẹ má bá wọn nítàkùrọ̀sọ ẹ má lọ sọ fún wọn àwọn ń tẹ́ rí nínú tàwórétà àbáwọn ń tọ́lọ́ ń fi hàn yín nínú ìnjílà nípa apá wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ìkànnì ni nípa pé ìsìláàmù lẹ̀sìn ọlọ́run nípa pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run nípa pé ẹbọ ni ká máa kúnlẹ̀ fèrè mìríà nípa pé ẹbọ ni ká máa pe jésù lọ́mọ ọlọ́run àbọ́lọ́run nípa wípé ẹni tó bá lọ kú lẹ́lẹ́bọ kò ní ráforíjì ọlọ́run atọ́ àdèzọ́nà òun bèmà fata Allahu alaykum lè yọ hajjukum bẹ́ẹ̀ inda rabbikum afala ta'qilun. wọ́n ní tẹ́ ẹ ti wá lọ́jà àwọn mùsùlùmí ó mọ àwọn nǹkan yìí máa fi bá wa jiyàn wọ́n máa fi bá wa ágì wọ́n máa wá fi wín ní wa wọ́n máa fi fi ọ̀rọ̀ lé wa lórí lọ́dọ̀ ọlọ́run ọba àfàlàtà kìlú. ọlọ́lẹ́yìn èèyàn yìí fẹ́ẹ́ ṣe làákàyè ni ẹ ní ronú ẹ ní làákàyè wọ́n ti gbó bá náà yín léṣọ́ gidi àbí wọ́n ti fọ́ yín mọ́ yín nínú. lè yọ àájú kan dé ìdàrọ́ dè kan àfàlàtà. torí báwọn kèfèrí náà ti máa gbójú ọ̀nà àrùn láwa ẹ̀rú ń bà wọ́n káwa mùsùlùmí wọn máa sí kírìtì wọn kọ́ wọ́n jẹ́ pé láti máa ní ee ó di tírì o ó di fọ́ o ó di fáìfù táàmù wa ní tírì tòróró la fún wọn tòróró ẹ lọ fi jàmàlà nílé yìí wọn ò fẹ́ káwọn ènìyàn àwọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wá rè ìwọ tó bá ti máa ń gbà wọ́n lẹ́jọ́ bíi akadip Yusuf akadip abiru tidozu awudu àmọ́wá alága gbogbo tí wọ́n wá fẹ́ káwọn èèyàn mọ̀ yẹn ọlọ́run ọba wá tú wọn láṣìírí àwọn èèyàn wá padà mọ́ wọ́n wá fi ń sọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run tán fi wá ń sọ yẹn a àwọn èèyàn tí wọ́n gbàgbọ́ tí wọ́n wá ń di mùsùlùmí wọ́n wá ń wọnú ẹ̀sìn kẹtí kẹtí kẹtí ọlọ́run mọ̀jà wa náà kó onú ẹ̀sìn mọ̀jà kó nínú ìsìláàmù mọ̀jà sọpá àgbọ̀ ọlọ́run gbọ́ mọ́ mọ̀jà sọpá àgbà kùránì àgbànábì gbọ́ gbogbo ń yẹ ká gbàgbọ́ ọlọ́run jẹ́ àgbàgbọ́ ká lè bá àjẹ́ni tí ó sórí ìrì ayé àtọ̀run. líyò ha jo ndarọ ìdàrọ́ bìkan àfàlà àtàwọn. àní ẹ má sọ gbogbo ohun ẹ bá rí náà tàwọ́rẹ́tà ìjìlá mùsùlùmí o ẹ má jẹ́ wọ́n ká má bàa máa fi wíìnì yín ká má bàa máa fi dìbéètì yín ká má bàa máa fi ágìw ká má fi sàríyànjiyàn pẹ̀lú yín ọlọ́run ní àfàlà àtà ṣé wọn ò ṣe ni ṣé wọn ni ni wọ́n kí ni ọlọ́run ọba wa ń bọ̀rọ̀ ọ lọ àwàlá yàlámù na anáwọ̀ àyàlámù máa yóò ṣèrò na wà máa yọ. sọ́ra àwọn Yahudi torí wọn ò wípé ìwọ tó ń gbọ́ mi máa gbọ́ nínú àkídà àwa tá a jẹ́ mùsùlùmí tó jẹ́ àkídà alìsúnnàtì wàlìjàmáà òun ni ká gbà wípé Allahu fi sàmà Allahu ìsàmà ọlọ́run ọba ń bẹ ní sánmà tán bá bí ọ pé bo lọ́lọ́run ọba wà ibo ló sọ pé wà ìsàmà ọ ń bẹ ní sánmà wá àhàtọ̀ bí kúlì ṣe ń ìlmá ìmá rẹ̀ his knowledge encompasses everything and everywhere gbogbo ibikíbi gbogbo àyíká àyè gbogbo àsìkò kásìkò ìmọ̀ ọlọ́run ọba débẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba gangan bí záàtì nílé mọ́kọ̀ dáta níbo lọ́wọ́ àjàmọ́ àmọ́ arọ́hàmánà àlàlà àròṣe tàwa òkè alẹ́ àràṣe ọlọ́run lọ́wọ́ ọba wà lọ́wọ́ àmọ́ bèrè mẹ́lì mélòó ni ṣèbàálù lágùn débẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní ògbìn àdébẹ̀ sáàfò ni sáàlọ́fẹ́ ni wàhálà alẹ́ ayé tiẹ̀ nìyẹn ìwọ ságbà pé ọlọ́run ọba ń bẹ lókè nígbà tá a ti wá gbà pé gbogbo nǹkan lọ́wọ́ ọba mọ̀ àṣẹ ń tẹ́ ẹ̀ fi pamọ́ ọlọ́run ọba mọ̀ wàláyé tó ń bẹ nínú ẹ̀mí rẹ tó ọ̀bẹ ní kankan sọ ọlọ́run ọba mọ̀ èyí tó ọba àyìntọ́jọ́ pé irọ́ lọ́ba àyàn sọ ọ̀tọ̀ ni tó fi ọ̀tọ̀ ni tó tú ta bóyá for business purpose bóyá for security reason ọlọ́run ọba mọ̀. awàlà ya'lamuna anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun. ọlọ́run ní táwọn èèyàn yí ọ̀wá lọ ọmọ ní pé ọlọ́run ma gbogbo nǹkan tó ọmọ kòkòrò àwúrèbe já fi wéèrà ọmọ ìrà bó tóbi tó àbí ìrọ́fẹ́ tóbi tó rí màálù o ìrà tó rí màálù ó kúrú orí sọ wá rí tí nǹkan bá mọ bí ó tún wá ta sínú dúdú wọ́n fi sínú dúdú lásìkò dúdú ọlọ́run bá mọ̀. àwàlà ayá na àánà lọ ayá lámúnà máa yóò ṣe rọ́nà wà máa yọrọ lè náà. ọlọ́tàwọ̀ èèyàn yí ọ̀wà mọ̀ ni àbólòdò ní ẹni sáláì màkà ni wọ́n ni èmi náà fẹ́ máa ọ̀rọ̀ fún èmi èmi tọ́já sí wà fẹ́ kan ìnáwó alẹ́mọ̀ bí bá ti sọ́dọ̀ wàláì tí ń bẹ lọ́kàn wa awífọ́lọ́ ọlọ́run ọba mọ̀ asọ́fọ́lọ́ ọlọ́run mọ̀ awí jẹ́jẹ́ ọlọ́run mọ̀ asọ́fọ́lọ́ ọlọ́run mọ̀ èyí tó gbàdúrà níbẹ̀ tá a rò pé mọ́jẹ́ sọ fún ìrìnmọ́ ń gbọ́dọ̀ sí ní kọ́lọ́wọ́ gbàdúrà èyí tó rò pé màá dẹ̀ sọ fún stars àjọ monday àní monday síjọ́ tọ́fẹ́ sọ stars ti kú àbí wọ́n tó o sọ̀rọ̀ gan ma. Ọ láyé mọ́ ọsọ fún yàn ọsọ fún yàn ẹ̀dọ́ ọlọ́run kan ẹ̀dọ́ ọlọ́run ọba kan ọlọ́run ọba àwa wa ma yọrọ ọlọ́ni sáwọn èèyàn yóò mọ̀ ni pé sáru gbogbo nǹkan fi pamọ́ ọlọ́run ọba tí wọ́n bá kú ọ lọ́dọ̀ tán bá wá wà láàrin ara wọn òwúrọ̀ àrẹ̀bí ayá mo ṣe é òun náà fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́ ilé àlàlí ilé aramu aramu làwọn ọmọ gbè lálàlí ọmọ jẹrẹ ẹlẹ́dẹ̀ lọ a máa mutí lọ a máa ṣe ìsìnà lọ ṣùgbọ́n èyí táwọn pè lálàlí kí káfẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin yàwó kan làwọn ọmọ fẹ́ yàwó kan lábẹ́ ẹlẹ́dọ̀ wíárá sì ọ̀ ń bẹ nínú tíra wọn wọ́n rí i. ọlọ́run ọba ní kí ló wá ń ṣe yín lẹ́yìn ìgbà tẹ rí sọlọ lẹ́yìn ìgbà tẹ gbà sọlọ àwàlá yàlámù na máa yóò ṣe ròónà wà máa yọ̀rọ̀ òní ọlọ́run ní gbogbo nǹkan àìjì gbogbo fi pamọ́ ọlọ́run ọba mọ̀ mọ̀ mọ̀. torí pé iná ó alimu bí dáàtì sùdù sórí àwọn àfáà ní dáàtì sùdù òun ni tíkẹ̀ sọ wúyẹ́ tó tó tó tó tó ọkẹ̀ sọ wúyẹ́wúyẹ́ lẹ́mí ẹ̀ wàá ṣe òun ní ṣe tó ọba tó wá kọ̀ǹkúlùdì tán ọlọ́run ọba mọ̀ tó ọba tó wá túbá mi ìṣàbùrú mọ́ ọlọ́run ọba tó mọ̀ وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات àṣé nǹkan tó ń bẹ nù gbá àyà yín nínú ọ̀rọ̀ yín ẹ fi hàn ní abẹ́ ẹ fi pamọ́ abẹ́ ẹ ti ẹ̀ wá. àsọ́lọ̀ ọba àlékè ọlá ọmọ gbogbo ní ìparí bàbá wa Muhammad bin sọ́lé àlùfẹ̀mín ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore tọ́pọ̀ bàbá wa yọ àwọn àǹfààní àyà yẹn gẹ́gẹ́ bí ìṣesí wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣàlàyé tán wọ́n mọ̀ wá mú àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ bàbá ní mi ń fà wá ìdí àyà nínú àwọn àǹfààní yìí. t'olowo oyebiye èyí tá a rí anna máa ń máa azaharu ni tí ọ̀gbà nǹkan tó fojú hàn gbọ́ kẹ́nìkan sọ wípé kò sí sánmà ìjọba sọ kẹ́yìn máa bá a jù wà láì sánmà wà ọ̀yá jẹ́ abóde tó rí kíní eléyìí this is just whitish creature lọ́nkẹ́ dá kíní eléyìí ọ̀tọ̀ adalẹ́ fi ọ̀dà ń gbò ní whitish creature. so torí pé alẹ́ ni no no no no it's just changing the color because of the day alternation of the day and the night ah. ẹ tó wọn lọ bí odò ta ní èdè this river it flows it flows by nature by what by nature lọ́kàn flow náà ní tó bá yá o lè gbẹ́ ó dẹ̀ lè má gbẹ́ jẹmọ́ sóyà bí òye bàbá ní gbogbo ẹni tó bá ti wà tó já sí wípé bó ṣe wà yẹn tọlọ́run ọba àlékè ọlá tó fojú wọn kò gbàgbọ́ fa ináwó ẹ ríro ẹni yìí yorùbá ìdù ó agbèjìnà gan anyu umina bímọ uwa akafa ntí ò tó bá o lè má gbàgbọ́ lìánà máa ń yẹ súnmọ́wò kálámà lọ ife wọn yóò harifu ẹ̀ ń ọlọ́run tó wá ń wọn ló jìnnà abọ́ kọ̀bú mímọ́ ńlá yẹ ó jìnà fẹ́ntì ẹ pé kíni o tí ò gbọ́ rárá ní nínú ẹ̀ kánà lọ́ ẹ̀rí ọlọ́run ọba ọba àlékè ọlá ọmọ ń fi ọkàn anábì rẹ̀ balẹ̀ ọmọ ń tù lójú ọmọ ń tù nínú bìmọ̀ ibu ani ula asa wàlẹ̀ etí ọmọ ti ìbàjẹ́ wàhálà ìbànújẹ́ ìkẹta ìró ntí ọmọ ti lọ fànàbí ọlọ́run ó máa ń fẹ́ ṣe bẹ́ẹ̀ kì í fẹ́ kànàbí ọmọ àbánújẹ́ àìsù bá yí ànàláwú hálà áwùláì wàá nàwó mú àtà ìmọ̀ ni àwọn èèyàn yìí èèyàn bú ni wọ́n lè gbọ́ ni a lára àwọn àǹfààní tí ń bẹ nínú àyàtà àkàyí ìsbáàtù àyàtà kálàm àsọlọ́wọ́n bá máa wanna nà kàlámà wúbi sọ́ọ̀tì mọ̀sùmọ́ ọ̀rọ̀ ọba sọ ọ̀rọ̀ tó pẹ̀lú òun ni tá a sì lè gbọ́ lọ́dọ̀ àwọn afọ onípa òyì àáfàá ní ní á nínú ẹ̀ náà anna kàlámà Allah subhanahu wa ta'ala min sifatil fi'liya bẹ̀tìbárì àhádì àṣẹ ọ̀rọ̀ ọba ara ọba aṣẹ́ ni ìròyìn ọba sọ̀rọ̀ bàbá ni wàmí la àáyà nínú àwọn àǹfààní àròdù àlálẹ̀ àṣàríyà àwọn deviant sect kan àwọn kọ̀ọ̀kan tó ti yá lọ àwọn náà ń jẹ́ àṣàríyà àtàwọn tó tún jọ wọ́n nú àwọn ọmọ ẹ̀yà wọn mímọ́ yàrá òun náà ànà kàlámà lọ́wọ́ alimánà àlùkọ́ ìmọ̀ bí náà sí wàhánà lè hurufa wal aswata ìbárọ̀ ànkàlámìlá àwọn tí wọ́n sọ ìgbọ́rọ̀ ọlọ́run ọba òun náà ní kíni àwọn àṣàríyà nìyẹn wọ́n lọ́rọ̀ ọlọ́run náà ni alimana alqaim binafsi ìtumọ̀ tó lè dá dúró fúnra rẹ̀ wọ́n ní ìtumọ̀ tó bá lè dá dúró fúnra rẹ̀ yẹn òun ni àti pé gbogbo àwọn letters tá a fi ń pè yẹn àti voice tá a fi ń pè ìbárọ̀ tó ń ankalami là wọ́n ní sèbi ń tá a lè fi wé náà ní wọ́rọ̀ ọlọ́run náà sọ́lọ́ kó fún ọlọ́rọ̀ sọ ṣèwọ́n lọ́dún ọmọ sọ̀rọ̀ wọ́n ní lọ́dọ̀ àwọn balùkọ̀ lákọ̀ allahu ọlọ́run lọ́dá ọ̀rọ̀ tó ń sọ yẹn lè yọ abẹ́rẹ́ àbí àmà lè máa fi ẹ̀sùrẹ́sì tí ń bẹ lẹ́mí ẹ̀ lóòótọ́ ọlọ́run ni a sọ̀rọ̀ àyẹ̀mọ̀ ẹ̀sùrẹ́sì mi wa ṣé o gbẹ́tọ́ lẹ́nu náà ló fi ń sọ̀rọ̀ sí ni. wà mí ní a ẹ̀ àná àwùlá ilé dikọ́ àwọn ti yọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n jẹ́ ọjọ́ lójú wọ́n wà mí ní

wàmínà àdì ìlú mà nínú ìjọ tá a wà yìí o àáfàá ló ń bẹ nínú wọn mánìrì tàkàbàwù sóyà bí òye ẹ̀ńtẹ́gbọ̀n òun náà yí ọ̀rọ̀ ọlọ́ wàlákìn alukoran mahfud ẹja sọ alhamdulilayi bàbá ni kùránì wọn lérí yí mahfud kí la pé o ẹ ń bá sọmọ ẹ ní mahfud sọlọ nsọ nìyẹn kí mo kọ́ mọ̀ wàá fi ogun ọ̀gẹ̀dẹ̀ fún ọpẹ́ ẹni tá a ní àáfi màá fóònù ẹni àníkọ́lọ́ máa bá ní sọ mahmudu ẹni táyé makisumu níta àti pín màálùmù níta àmọ̀ màjúwúlù níta àmọ̀ gbogbo àwọn màfúùlù yẹn ìtumọ̀ wọn pọ̀ ṣùgbọ́n yẹn kọ́ là ń lọ lẹ́nu àáfàá lára rẹ̀ òun ni ká máa gbìyànjú káwọ́ ọmọ jẹ́ kan nínú àwọn tí ọmọ yí ọ̀rọ̀ ọlọ́run bàbá lára ẹ̀ náà ni wípé àwọn yẹ̀wúdí tí wọ́n bá ti rí àwọn èèyàn kan tí wọ́n bẹ̀rù wọ́n wàá dìde wọ́n wàá lọ bẹ́ni wọ́n ò ṣe ẹni wípé wọ́n fẹ́ paléwé ara wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ dìde ni tọ́ba ti wá rẹ̀ yìí mọ̀ mí ní o wọ́n máa wá sọ wípé àmàna agbọ́lọ́ngbọ́ bàbá níwà mi ní ara àǹfààní àyà yìí tá a rí dì mú kọ́lọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ anna fi sílí yahudi munafiki àti munafiki bẹ́ẹ̀ náà yahudi náà bó ti wà náà wọ́n tá jẹ́ kí ni o ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam munafiki bẹ́ẹ̀ ni wọ́n lójú méjì bàbá ní wípé ká tó lọ́ọ́ mọ pé anna mi ń sàjáyà yahudi ọ̀tọ̀bá ìhìm algodas nínú àwọn nǹkan àdámọ́ fún yahudi àtàwọn àpẹẹlẹ ìpele tó fi máa ń rìn òun ni algodas cheating malpractices kéèyàn máa wùwà tí ọ̀dà kọ́mọ̀ ṣèrú kọ́mọ̀ ṣòjóró wàyídà alákúnlẹ́dí náà àmànù kọlu àmànà wàyídà kọlà àbàdùn ìlà àbàdùn kọlu.

nínú àdámọ́ wọn ni ká máa ṣèrú ká máa sòjóró pàmí ni àtòrí àsìkò nínú ẹ̀ náà anàbáàbọ̀ òun yẹ̀lú mú báàbọ̀ apá kan máa ń bú apá kan wọn aláàbàyá ni làhàkí kọ́tì lórí àti ṣàlàyé ń tọ́jọ́ mọ́ òdodo lọ́wọ́ jẹ́ pé wáyé záàkà lábáàdùn yìí lábáàdùn pápá kan mọ́lọ́dọ̀ apá kan wọ́n máa sọ yí àtúwádìí sí ó ó ìmọ̀ fàtà Allahu alaykum àbí ìwọ lọ fẹ́ ṣe nǹkan kan àwọn ọmọ àwọn èèyàn yìí tọ́já sí pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ fún fẹ́ ẹ fẹ́ máa tàṣírí fún wọn ni pẹ̀lú wọn bá nǹkan díẹ̀ tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ báyìí tàṣírí fún wọn it will be very detrimental wọn ò ti mọ òdodo ẹ má sọ̀rọ̀ fún wọn. أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا ومن أرى أنفاني أن العلم من الفتح bàbá nímọ̀ gángan ara àlẹ̀kùn tó máa ń sí fún yẹn ni ẹni tó bá sílẹ̀kọ̀ mọ̀ fún ó soríire àti wọ́n máa ń sílẹ̀kọ̀ mọ̀ fún yẹn ọlọ́run àtìmọ̀ ẹ̀sìn àtìmọ̀ ayé tá a bá ti ń kọjú ọmọ ayé wa káwa máa fi wúlò fún Islam bàbá níwà mi ní ààrẹ náà ní anna al-mu'mina wal kafira yatahajjani inda Allah yawm al-qiyamah ọlọ́run làwá o mùsùlùmí àti kèfèrí á gbìnà ojú ara wa lọ́rùn àjọ máa ájù àjọ ṣe kìtì pè tó ti yé á máa fi takò àwọn fèrè wáńbì wáńbì pásọ adébóyè nígbà tó ń gbọ́ bàálù kíláyé tó ní yunifásitì ìbá sọ fún ọgbẹ́ ọ̀dà wọ́n á ní wọ́n sọ fún ọjọ́ ẹ̀rọ mọ́gẹ́rọ́pìlẹ̀ ní iná ilẹ̀ tí mọ́gẹ́rọ́pìlẹ̀ ní òkín gbé yí ẹ̀rọ bínú ó ti léètì yàmá ó ṣe kí ni ó ti léètì ìmọ̀ ọ̀tọ̀ mọ̀mílì àti kèfèrí ọwà pàdé wọ́n mọ̀ wá lọ́kìtìkì lọ́rùn lọ́dọ̀ ọlọ́ ojú ọwà táwọn ta ní kèfèrí wà mí ní á nínú ẹ̀ sáfáwùlì yahudi alẹ́dínà yàtàkùdúnà mi sọ ní ìhìm sí láàn àlẹ́ yìí ọ̀fọ́ àlọ́mọ̀ ọ̀tá báwọn èèyàn yìí ó àwọn tọ́já sí pé yàtàkùdúnà mi sọ ní ìhìm sí láàn àlẹ́ yìí àwọn tó yẹ kí wọ́n wá mú dá àwọn tó yẹ pé ara fẹ́ wọn náà ní ìdá wọ́n wá mú wọ́n bá àwọn ọmọ ìyá àwọn tó jẹ́ mùsùlùmí jà àwọn òṣèlú àkẹ́yìn tí ọ̀dà náà ṣe kálọ̀ tún wà lọ́dọ̀ ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ní pé kódà kú fúrú àwọn Yahudi bí Rasulullah sallallahu alaihi wasallam wọn à ní màmí tán bá ní màmí wọn bá tẹ̀lé ànábì wọn àgbà ànábì wọ sallallahu alaihi wasallam wàlẹ̀ àdá sọ́ọ́rù màdùdú bá náà alẹ́ lọ́wọ́ bá ṣe ń bínú sí wọn. ìdìnà siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wàlá bọ́ọ̀ tọ́wá ti ń gbà lùmọ̀ dúdúbà lé àwọn Jews wà lábọ́ọ̀lì àwọn Christians ọlọ́run wọ́n ti wá ní kankan nínú wọn bàbá ló ti dájú ọmọ àná ni wọ́n jẹ ọmọ àná òun ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọdé ajẹ́ kan náà wà mí ní á nínú wọn tàbí ìkùlù Yahudi alastaharif ọmọ tàbá wọn Yahudi òun lórí kánmọ yí ọ̀rọ̀ ọlọ́run ọba àwàlá ayá alámúná náà lọ àyá alámúná yóò ṣèrò náà wà máa lọ́ọ̀lẹ̀ ọlọ́run tí wọ́n àmà ní kéèsì tí wọ́n àmà wọ́n mọ̀ tí wọ́n àmà ní pọ́lọ̀ ohun ọba gbogbo ń tán fi pamọ́ àti ń tán fi síta ọmọ ìsìbáàtò òmùọ́mì ilmẹ̀lá fífirinlẹ̀ ìfirinlẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ àtọlọ́hun ìfirinlẹ̀ tó ní í ṣe torí wọ́n máa ń pẹ́ yá lámọ̀ máa ń yọ fẹ́ rónà àwọn yóò lè náà ohun mọ̀ tán ṣe ń pọ́blíkà tán ṣe ń gbangba èyí tó wá parí alwàídù aláàmùkọ́ làfàtì amúrí ọlọ́wọ́ àṣàdéhùn yà ẹni tó bá yàpá àṣà ní sọ́lá so tí ó ní awàláyà alamuna anna lọ́à sí wọn wá mà ní pọ́lọ̀ wọn bá ahán kí lọ tẹ̀lé awàláyà alamuna anna lọ́à àáfàá ní sẹ́wọ̀n kéegun táwọn bá fipá máa ìsásí ní gbangba ọlọ́run ọba rí yọ ọdẹ jẹ wọ́n yà lórí ẹ̀ èyí tán bá ṣe dáadáa wọ́n gbà láadáa èyí tí wọn ò ṣe dáa wọ́n ó jìyà abẹ́lẹ́ ọlọ́run mọ́ sí wálẹ̀ ràn tí ó jí mọ́ sí wálẹ̀ ní tí ó jìyà jẹ́ ká lè máa tẹ̀lé tìrẹ ọlọ́run Ramadan àti 15 ó pín sí méjì ọlọ́run jáàsì kọ̀ǹgẹ́ láì látòlè kọ́dírì á máa wá láì látòlè kọ́dírì láti náà ọ̀sẹ̀ tá a fẹ́ kó sí ọlọ́run jáàsì kọ̀ǹgẹ́ rẹ̀ mọ́jà á rí bínú wọ́ ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ ìyọ́nú rẹ̀ aláhàúlà wàláàkú wátà ìlàbìlà ìlàlẹ́ ìlàbí gbogbo àwọn òkú mùsùlùmí ọlọ́run bá ní fọ̀rún kẹ́wọn gbogbo àwọn tíjà ń bá kan àbí kejì ṣẹlẹ̀ sínú ìlú yìí ṣe dóríwó àwọn tí wọ́n lásìdẹ́ǹtì níjọ́wọ́ ọlọ́run bá ní fi sọ̀rọ̀ rẹ sọ gbogbo wa kọ̀ wá bá ní mú wọn dúró. subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين